sàárè gbogbo ẹ̀ ló ọmọ akọ́ wá bó ti dáhùn kọ́ mẹ́rin ló kẹ́bi náà lọ rọ kí lọ́ọ́ nípa ọkùnrin yìí ní wa ni àbíkọ́jọ́ pé sọ kẹ́ni tó lámàdájú wọ́n sọ Muhammad Rasulullah àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó múnádóko ló mú wá fún wa àti ìmọ̀nà.

ẹnì kó àwọn àfáà náà wọn máa ń sọ̀rọ̀ kan àfáà ti máa ń ṣe wáàzí lásùbà wọn tó pé máa ń sọ̀rọ̀ kan wọn ní ni di àìwá màlẹ́kà ọmọ sọ fún ọ pé nam sọ́ọ̀lì ha máa sùn lẹ́ni rí so ó túmọ̀ sí pé ẹni tó bá ti ṣàṣeyege òun òní ó sùn ní ẹni rinu sàárè faqad alimna àwa ti mà tẹ́lẹ̀ náà ká tó bí ọ túmọ̀ tó fi lè parọ́ nù a ti mà tẹ́lẹ̀ náà ká tó bí ọ in kunta la mu'mina pé lódodo ìwọ jẹ́ kankan àfọlùgbàgbọ́ òdodo tòmálẹ́kọ̀ jẹ́rìí fún ọ bẹ́ẹ̀ wa ammal munafiq ṣùgbọ́n munafiq kí alágàbàǹgẹ̀bẹ̀ aw àbọ̀ sọ pé ẹni tó ṣe pé ròyìn ròyìn tàbí ṣùgbọ́n ìbẹ̀ lọ́kàn rẹ̀ ṣé bọ́yá ìsìláàmù sí lọ́nà ó fi ẹ̀sìn mẹ́jọ náà irú àwọn tí irú rẹ̀ ń dà láàmú àbí mùnàfíkì tí ó fi àwọn èèyàn ní ìdúgbẹ́ mọ́mì nílò walakin fil haqiqa huwa kafir fa yaqul nígbà tó bá bí ọ léèrè nípa ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé la adri èmi ọmọ o ọkùnrin tẹ́ ń béèrè ń parẹ́ èmi ọmọ ń parẹ́ o sami'tu an-nasa yaquluna shay'an faqultu èmi gbọ́ táwọn èèyàn ń sọ kankan ní èmi náà sì bá wọn wí mi ò mọ̀ la ilaha illallah ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ torí di eléyìí ibi tá a dúró sí ni lónìí ọlọ́wọ́n bá dákun ràn wá lọ́wọ́ ṣàánú wa tí wàá lọ́kàn nínú ẹni tó fà lìjánà sí kẹ́ wọn ṣàánú wa tí wàá lọ́kàn nínú ẹni tó fi ṣe kòńgé àti lè dáhùn ìbéèrè sàárè ọlọ́run ṣàánú wa wọ́n ti wàá lọ́kàn nínú ẹni tí yóò kùnà yóò forí sápá sànù wa tí ọjà fún alẹ́ kódà fún alẹ́ òkè yà oríṣi wa bá tó oríṣi wa lẹ́yìn fún wa oríṣi wa tó oríṣi wa tó yà àlọ́.